block ẹ̀ torí mi ò sọ nǹkan kan ẹ kí ló ń pa yín lẹ́rìn. kí ló ń pa yín lẹ́rìn. ta ló ti jẹ̀gbín onírúurú ta ló ti jẹ̀gbín onírúurú. kẹ́ ẹ̀ wá dáadáa. ẹ ẹ̀ ra sóyòyò ẹ ra ó pọ́n délẹ̀ ẹ ra bẹbẹ lórí flabush ẹ ẹ̀ ra pọ̀mọ́ funfun ẹ ẹ ẹ̀ lè rí gbin onírun jẹ èmi ni mo bá yín sọ bẹ́ẹ̀ ẹ ẹ̀ lè rí gbin onírun jẹ wọn wọn ò lè jẹ gbin yín ẹ̀yin kọ́ ẹ ra bẹbẹ lórí flabush àbí àfàìmọ̀ kígbìn yín má di pẹ̀tà. láyéláyé <laughs> yín ń bá gbé nǹkan sílẹ̀ kò ní wọ̀ yìí lójúmọ́ tí n bá gbé nǹkan lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jí gbé ẹ fẹ́ jí lò àbẹ fẹ́ jí yá ẹ consult mi officially ẹ wá sanwó àìjẹ́ bẹ́ẹ̀ ẹ ní lo bẹbẹ lórí flabush àbí. Oh. ẹ ni lo bẹ̀bẹ̀ lórí flatbush ẹ lo bẹ̀bẹ̀ lórí flatbush ọ́ìlì tó máa jẹ́ kí gbogbo ẹ̀ clean yẹn èmi náà break out recently toró níṣẹ́ kan tí mò ń ṣe bọ̀ṣẹ́ ní ìgbà tí mo gbé bẹ̀bẹ̀ lórí flatbush sí mo wá màá tiẹ̀ kẹta yín fún wa nígbà délé màá ní káàrí kẹta yín fún wa ṣe àwọn pé eyín àríkẹ́ rí kú. guys Sherry, your kan voice no sí mi Your kan voice no sí mi no on a norms on a norm uh, eh, on a serious note now. wọ́n ní kọ́là kan pè sọ́dọ̀ Mr Sunday Mr Sunday wọ́n ní kọ́là kan pè. wọ́n ní kọ́là yẹn wá sọ wípé. tẹ bá rẹ̀ máa blọ́ kí ló fẹ́ rìn kí ló máa ń pa yín lẹ́rìn ṣé ògbó nǹkan lẹ̀ rìn ni. lọ́wọ́ àwa ò kí ń dìbọn gbogbo nǹkan tẹ́ bá gbọ́ mi báyìí òótọ́ ọ̀rọ̀ ni ìgbín mi wà ń bẹ tuntun àwa ò ní parọ́ ìgbín mi wà ń bẹ ó wà lọ́wọ́ ìgbín mi wà ń gbogbo iná ṣàlẹ̀ ti gbọ́ àwọn òde tí wàá rí gbin yẹn àtẹwàá béèrè béèrè béèrè àti rí gbin yẹn ọ̀tún náà kò tó bá tásìkò tí gbin yẹn fẹ́ jáde ẹ má fọ̀ ẹ fún mi one minute ẹ fún mi ní one minute ẹ jọ̀ mú bọ̀ má já yín sí i. ẹ má bínú àṣà ìlọ yanjú ẹ ẹ update mi lọ́jọ́ birthday ayaba o òun yọ kúrò ìyàwó ṣe gbélé ẹ update mi lọ́jọ́ birthday ayaba o. Um, àwa ò kí ń dìbọn lórí ìkànnì nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé ìbílẹ̀ everybody ti máa gbọ́n warriors ìbílẹ̀ ti máa gbọ́n ṣebí mo ní kẹ́ bẹbẹ lórí flabush ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ìbílẹ̀ ti máa gbọ́n ṣe mọ̀ pé ìjọ kan lọ́lọ́dẹ máa lọ sóko ni ò ní padà wá mọ́. ṣílẹ̀kùn fèrègbọ̀n kò ṣílẹ̀kùn. alákọ̀ọ́kọ́ mi ò wá ṣe ṣó lẹ́nu màá ṣe ṣó lọ́la bàrà bẹ̀bẹ̀ lórí flambush báwo ni ìgbín yín ṣe fẹ́ dùn ìgbín yóò lè dùn àwa ò kí ń debunk wọ́n léèyàn kan pè sórí ọ̀dọ̀ Mr Sunday bẹ́ẹ̀ ni ẹ wá ní nípa ìpín mi pé torí ẹ̀mí ṣe sọ̀rọ̀ mọ́ jẹ́ kí gbogbo wa gbọ́n. àfojúsọ afẹnusọ afarasọ ẹ ẹ mojú ẹ mọra bí olóko ńlá. ẹ ẹ mọra bí olóko ńlá. kéèyàn fojú bá yín sọ̀rọ̀ títí báyìí ẹ jà. ìjà rárá àwa ò kí ń dìbọn voice note ẹni yẹn send àwa ò ní time a ní time tó bá yá yín ẹ mọ̀ pé èèyàn ló wà níbi òrù tó rò fi ń ké tẹ bá ní gémà nìyí a jẹ́ kẹ́ mọ̀ wípé bàbá mástá gémà níwà èèyàn sọ fún yín bíbá yìí pé politician lòun ẹ ẹ̀já náà èèyàn sọ fún yín ẹ̀dẹ̀ ń fetí ara yín gbọ́ pé eléyìí o eléyìí o dùgbùn náà ni o ẹ ẹ̀ ti já náà ẹ lè já táyé máa fi tàn ẹ lè Sunday and the day someone need to come play the game. No. A soldier always remain a soldier. tó jẹ́ gbogbo ejò jíjẹ ni èyàn lè build nǹkan kan àfi kẹ́ máa jágbà ohun tó bá wà lọ́wọ́ lágbájá ló máa ń wù yín bá wà lọ́wọ́ tẹ̀mẹ̀dù ló máa ń wù yín òun ní nǹkan ló máa ń wù yín ẹ ti gbàgbé pẹ́ni tó ní nǹkan ló mọ bó ṣe pilẹ̀ ẹ ti gbàgbé pẹ́ni tó ní nǹkan òun ló mọ bó ṣe lè fi ta fàṣítà ẹ ti gbàgbé ẹ máa lẹ́ni ní hard way. abẹ̀bẹ̀ lórí flabush nǹkan tó bá lè mú mi tí mo lè wá àṣírí bí skin tag ṣe lè disappear tí mo lè wá àṣírí bí sunburn ṣe lè disappear bí mo ṣe lè wá àṣírí kí dark knuckles disappear nǹkan tó bá lè mú mi tí mo lè wá àṣírí o oh, ká ṣara lóge ká ṣẹ̀ṣọ́ wọ́n ní bó rìnrìn ògùn ìrìn bó dọ́sà ṣó jiyọ̀ lọ́bẹ̀ tí n bá lè jókòó Prinsky Lolo I see you Ìyábọ̀dé Adéọlá tí n bá lè jókòó tí n bá lè create àwọn nǹkan kan when we're talking about talent talent ló jókòó yìí talent lójókù there is no how tó lè máa tó máa nu ẹni tó wà talented pa no how ó sí bó ṣe lè nu ẹni tó wà talented pa a scriptwriter a director a business mogul <laughs> a lady of substance a barrier breaker a pace setter. <laughs> Undefeated. Hmm. Ẹ máa ń kú lórí ìkànnì gbogbo a máa wà òkè. Mo rí kó ti tọ́jọ́ mẹ́ta tí mo yọjú sí yín. Ẹ lọ ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ i love you too guys ẹ lọ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. ta ló gbọ́ pé wọ́n fi idà jagunjagun pa àwọn wọn kì í fi ìdá jagunjagun pa wọn ìdá la fi ń pa wá wà lọ́wọ́ wọn ẹ gbà bẹ́ẹ̀ pégbin wá wà ńbẹ̀ tán bá ní irun wa ó há sí wọn léyìn ẹ bẹ́ẹ̀ pé irun wa há sí wọn léyìn tán bá sọ wípé abọ́dì wa wà ń ta ẹ gbà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí kan ni orí everybody á Usman Golden ìpadàbọ̀ Olúwakẹ́mi Ayélómi. a máa wà ó ẹ má gbàgbé láti ra bẹ̀bẹ̀ lórí Flatbush ẹ má gbàgbé anything tẹ bá gbọ́n pa warrior president ẹ jẹ́ ká gbà pé tòótọ́ ni. Nobody is going to push us. Gafar Sherifat ẹ jẹ́ ká gbà pé Nobody is going to push us. Nobody. lẹ́yìn bíbélì àti Kùránì tá gbójú bíbélì àti kùrán. ogún rèé bring this bàbá ogún ogún rèé ogún ogún rèé anything ẹ jẹ́ ká máa béèrè àníyàn bọ̀. má jẹ́ kí má jẹ́ kí kó learn how to build your own empire. Learn how to build yourself. Accept yourself. Develop yourself a better person ṣàwà òkè ẹ má jà o ẹ má jà ìjà òdọ́là orúkọ ló ń sọ ni ẹ jẹ́ ká máa bèrè àníyàn lọ. warriors lápapọ̀ wá máa lọ ẹ máa ṣe fàájì ẹ má jà o ìjà ò ẹ má jà mo kàn ní kí n sọ fún yín pé. bẹ̀bẹ̀ lórí flabushi tí àwọn gbégbingbégbin bá nígbè lọ́wọ́ wọ́n máa gbégbin síta tẹ̀ǹtẹ̀gbẹ́ ń bígbó àbí tàjùmọ̀ níbo síbo ẹ jẹ́ ká máa apply làákàyè má máa jẹ́ ká rọ́ọ̀lù nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ ká rọ́ọ̀lù nǹkan àwo àwo ń relé àwo lọ àwo dé padà àwo ká máa rọ́lù àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé àwọn gbẹ̀gbìngbẹ̀gbìn wọ́n bá ní ìgbín lọ́wọ́ á gbẹ̀gbìn síta ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́lẹ́ jẹ́ tips tí mo fẹ́ fún wa lálẹ́ ni pé odò tó o bá ti mọ̀ bẹ̀rẹ̀ má kàn lù kó má bàa gbé e lọ tips mo fẹ́ fún yín lálẹ́ yìí odò tó o bá ti mọ̀ bẹ̀rẹ̀ má kàn lù kó má bàa gbé e lọ ní tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ hmm. mo lè gòkè mo lè sọ mo lè sọ mo lè wí. mo lè sọ mo lè ṣe mo lè mọ̀ pàápàá jùlọ ẹ warriors learn how to build your empire don't steal from people do not steal from people and do not lie to be the owner of what is, what is not yours don't lie if something is not yours ah this thing is not mine o ah èmi náà relate títì ni o èmi náà gbé wá mi dẹ̀ mọ̀ pé ó náà ń bọ̀ o hmm? ah, èmi náà gbélé ti títì mi o mi dẹ̀ mọ̀ pé ó náà ń bọ̀ o. àwọn ẹ̀dá kan wà iphone owner ni wọ́n tó bá gbé wọn ní nǹkan nítorí gbé lọ́wọ́ wọn náà máa fi tíráàkì ẹ mú létà ẹ pẹ̀lẹ́ o ẹ má jà ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o a kú palẹ̀mọ́ ọdún ńlá o ọdún kí la máa ń pè ná ìtúnu àwẹ̀ ti lọ ah, ah, ilé yá a kú palẹ̀mọ́ lé yá o àkúpalẹ̀mọ́ iléyá ẹ pẹ̀lẹ́ ẹ má jẹ́ ká máa jalè o ká má máa gbé nǹkan ní nǹkan kò dáa o. ó yá ọgbó yẹn ẹ lọ mú toothpick ẹ lọ mú toothpick ó yá ẹ máa ta yín ó dọ̀la.